أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته آه، أدعوكم الله سبحانه وتعالى ترى كيف النبي صلى الله عليه وسلم abẹ́lọ́wọ́ bá alikẹ́ ọlọ́kọ́ sábà wá ṣe àlékún kẹrẹ ṣe àlékún rẹ̀ ajẹ́jẹ́ tán rẹ̀ fáwọn sọ̀hábà àti gbogbo àwọn tí wọ́n bá wà lórí ìlànà nàbí sallallahu alaihi wasallam títí ó fi di ọjọ́ ògbé dàkíyàmà abẹ́lọ́wọ́ bá alikẹ́ ọlọ́kọ́ sàkà ẹnì kọ̀ọ̀kan wa náà kunu wọn. ní ìtẹ̀síwájú àlàyé tí a ń bá lọ lórí bulugul maram tí Sheikh Ibn Hajar al-Asqalani ètò ń ṣe àkójọ rẹ̀ tó a rí pé bábùl mìíyà oní àlàṣe wà bábù ti ń sọ̀rọ̀ nípa àwọn onírànà omi àdífò ẹlẹ́ẹ̀kẹfà nínú bábù náà ìgbẹ̀ láti ìgbẹ̀ láti tẹ̀síwájú kí ni àdífì ẹlẹ́ẹ̀kẹfà náà وناني حديث أبو هريرة عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يغتسل أحدكم في الماء الدائم وهو جنب أخرجه مسلم وللبخاري لا يبولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه ولمسلم منه ولأبي داود wàlá yagtasilu fihi min al-janaba hadithu yìí hadithu Abu Hurairah ni radiyallahu anhu ọ̀rọ̀ nípa Abu Hurairah àti sọ́síwájú nínú àwọn hadith tó kọjá pé ọ̀kan nínú àwọn sàábì ànábì tó jẹ́ pé òun náà ni arwa sọ̀hálà òun náà ló gba ẹgbà wájú látọ̀dọ̀ ànábì so ẹ̀rí hadithi yìí ẹ̀rí pé àwọn hadithi tá a ti sọ síwájú ó sọ nípa àlàyé nípa omi tó yí padà kúrò nípìnlẹ̀ rẹ̀ so nínú àwọn àlàyé tí àwọn hadith tó gbáwájú ṣe òun náà ni pé tí omi bá yí padà kúrò nípìnlẹ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀gbin tó fi wá di pé òórùn rẹ̀ yí padà tó di pé àwọ̀ rẹ̀ yí padà tó di pé ìtọ́wò rẹ̀ náà yí padà àbí kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ti padà pẹ̀lú ẹ̀gbin so eléyìí kò sí àpẹẹrẹ bẹ́ẹ̀ pé omi yẹn ti di ẹ̀gbin ẹ̀wá rí hadith eléyìí òun tó fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan míì tó jẹ́ pé òun náà lè yí omi padà tó jẹ́ pé tó bá yí omi padà yìí àbí tó bá wà lára omi kí ni ìdájọ́ rẹ̀ òun náà ni almaul ustu'mila fi ghusl najasa janaba òun náà ni omi tí èèyàn lò láti fi wẹ̀ jẹ́nàbà pé ǹjẹ́ irú omi yẹn náà tó bá dà sí tó bá kan omi ẹ̀yìn tó bá dà sí ibi omi ǹjẹ́ nǹkan tó mọ́ ni. naam anabi sallallahu alayhi wa sallam ó ní la yaghtasilu ahadukum anabi ní ẹnìkọ̀ọ̀kan nínú yín àbí ká sọ pé ẹnikẹ́ni nínú yín la yaghtasilu fil ma'i da'im kò gbọ́dọ̀ wẹ̀ sínú nínú omi adágún àlùmọ́ àdá ìm yàní omi tó jẹ́ pé ó dúró kalẹ̀ lójú kan ni ó lè jẹ́ pé omi tó pọ̀ ni but omi tí ó sàn lọ ni tó jẹ́ omi adágún ànábì lẹ́nikẹ́ni yóò gbọ́dọ̀ wẹ̀ nínú rẹ̀ wàhúwá junub tírú ẹni bẹ́ẹ̀ sì jẹ́ ẹni tó ní jẹ́nàbà lára wàhúwá junub tẹni ẹ jẹ́ ẹni tó ní jẹ́nàbà inú rìwáyà alimami Bukhari rahimahullah àwọn yàrá ànábì sallallahu alayhi wa sọ pé la yabulanna ahadukum Filma idaim, ẹnikẹ́ni nínú yín kò gbọ́dọ̀ wẹ̀ sínú omi tó dágún ẹ́ ó ní alẹ́bí láàyè jèrè ẹ̀rí pé ìyàtọ̀ tó wà láàrin rìwáyà àti Bukhari àti Muslim ẹ̀rí pé Muslim sọ pé alma ìdáìm omi tó dágún so rìwáyà àti Imam Bukhari rahimahullah òun tó wá ṣe kí ni òun tó wá ṣàlàyé alma ìdáìm yẹn ipe kí ni agbàlérò pẹ̀lú àlùmá ọ̀dáìm òun náà ni alẹ́dí làyè jìrì òun náà ni omi tí ó sàn ẹ̀ẹ́n anábì ni ẹnikẹ́ni ní ògbọ́dọ̀ sí kí ni kò gbọ́dọ̀ tọ̀ síbẹ̀ láàyè bù lánàá àdúkùn fìlímà í àdáìm ẹnikẹ́ni ní ògbọ́dọ̀ tọ̀ sí bí omi adágún omi tí ó sàn fún mayagtẹ́ filofi tó lẹ́yìn ìgbà yẹn náà kó tó wá sí kí ni tí ó tún wá wẹ̀ nínú ẹ̀ omi tó ti tọ̀ sínú ẹ̀ tó jómi adágún ni ẹ̀ẹ́n ó tún wá sí kí ni ó tún wá wẹ̀ nínú ẹ̀ so ànábì ní kéèyàn má ṣe bẹ́ẹ̀ wàlẹ̀ muslim inú ìwáyà mi inú ìwáyà àti muslim níbi irú eléyìí ẹ̀ẹ́dìmọ́ muslim ní thumma yagtasilu minhu sẹ́ríkì sọ̀rọ̀ ti imam bukhari thumma yagtasilu fihi ẹ̀ǹtí wọ́wọ́ ẹ̀nu ẹ̀ àti sọ imam muslim òun ní thumma yagtasilu minhu yàní kò gbọ́dọ̀ bu omi kó mbẹ̀ gan nígbà tó jẹ́ kó omi tán ti tọ̀ sí ni kó wá bu síta minhu lélẹ́yìn fihi ni pé kó jẹ́ pé inú omi gangan ni ló ti wẹ̀ so ó ní kò gbọdọ̀ ẹnikẹ́ni ní ògbọdọ̀ ṣe bẹ́ẹ̀ nínú ìwáyà ti Abu Daud rahimahullah àwọn ní wala yaghtasilu fihi min al-janaba ipe ẹni yẹ kò gbọdọ̀ sí kíni kò gbọdọ̀ wẹ̀ sínú omi yìí láti di kíni láti di ìwẹ̀ janaba naam bí hadith yìí bí ó ṣe mọ́ ni so wá kú kíni àwọn àlàyé ìfọ́síwẹ́wẹ́ tó wà ní abẹ́rẹ́ ẹ̀rí gbọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam yìí tó sọ pé la yaghtasilu gbọ́dọ̀ ànábì tó ní la yaghtasilu ẹ̀yìn pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ wẹ̀ lá tó wà bí lọ́dọ̀ àwọn ní èdè lárúbáwá òun náà máa ń pè ní la annahiya la annahiya pé látà àmọ́ fi ń kọ̀ fún yẹn ni àmọ́ fi ń kọ̀ nǹkan fún yẹn ẹ̀ẹ́n tàbá ti sọ pé náhayù pé má ṣe nǹkan báyìí tó bá ti wá nínú ẹ̀sìn ẹ̀ òun náà ni pé ó ń túmọ̀ pé nǹkan yẹn kí ni èèwọ̀ ni haram ni a gbọ́dọ̀ ṣe ẹ̀ lọ́dọ̀ àwọn ní òṣòro ìfẹ́kì ò bákan náà tó máa ń sọ pé alharam kí ni wọ́n ń pè ní alharam awil muharram awil mahzur kí náà ń pè bẹ́ẹ̀ òun náà ni pé má yu'aqabu fa'iluhu wa yusabu tarikuhu ìdá ń pè ní haram yóò lẹ́tọ̀ọ́ sí kó jìyà wa yusabu tarikuhu ẹni tó bá wá sílẹ̀ tí ò bá ṣe yóò lẹ́tọ̀ọ́ sí kó sígi yóò gbà ládàá òun náà ní haram so a jẹ́ pé ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam ń sọ fún wa bí tó kọ̀ fún wa pé lá lá tánàbí sọ ń bí onísìn ó túnmọ̀ pé èèwọ̀ ni èèwọ̀ rọ̀ ṣe ẹnikẹ́ni so ànábì sallallahu alaihi wasallam ní ẹnikẹ́ni kò gbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ ṣe so tó ń túmọ̀ yìí pé gbólóhùn ahadukum tánàbí sallallahu alaihi wasallam tún lò yàní tùfídù al-umum ó túmọ̀ pé gbogbo yẹn pátápátá ló túmọ̀ ahad ẹnìkan so tó máa dájú ọ̀rọ̀ kọ ẹnìkan ẹ̀dí bá ti pé ẹnìkan nínú yìí ò gbọ́dọ̀ sí kíni ò gbọ́dọ̀ ṣe ìtumọ̀ ẹ̀ náà ni pé gbogbo ẹ̀ pátápátá ò gbọ́dọ̀ kò yọ débi nǹkan yẹn ẹ̀sìn báwọn ní sí torí pé oníkálùkù náà ni ọ̀rọ̀ wọn máa ni ó máa sọ lé lórí so anabi sallallahu alaihi wasallam anabi wa ni ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wẹ̀ nínú omi àkó omi tó dágún kó àwẹ̀ jẹ́nàbà ń bẹ kí ni nǹkan tá à ń pè ní alìjẹ̀nàbà kí ni nǹkan tá à ń pè ní alìjẹ̀nàbà so nǹkan tó gbajúmọ̀ ni ẹ̀ẹ́n tó jẹ́ pé èdè lárúbáwá ni tó jẹ́ pé yorùbá ò fẹ́ ní ẹ̀ẹ́n kò fẹ́ ní orúkọ míì tí yorùbá máa ń pè ẹ̀ẹ́n so kódà ẹlòmíì ẹlòmíì ò pè ní jánàmbà bí ìgbà tó jẹ́ pé ẹ̀ẹ́n so yóò sá pé tí pé yóò sún mọ́ àbí lábáwá rẹ̀ ṣe bí lábáwá rẹ̀ ṣe wá so kí wọ́n ní wọ́n ń pè ní àlìjànàbá so àwọn ní àwọn onímọ̀ nípa fiqh wọ́n ṣàlàyé fún wa pé kí ni nǹkan tá à ń pè ní aljanabatu wọ́n ní inzalul maniyyi dafqan biladza wọ́n ní nǹkan tá à ń pè ní janaba òun náà ni kí àtọ̀ kó jáde lára nítaǹpẹ̀ ní jẹ̀nàbá òun ní kí àtọ̀ kó jáde lára dafqan biladha ẹ̀yìn kó jẹ́ pé ńgbà tí ń jáde yìí ó ń tira wọn jáde ẹ̀yìn ó ń ti wọn jáde ní gọ́gọ́ biladha pẹ̀lú adùn ẹ̀yìn so ẹ̀rù ẹ̀rù nísìnyí ó ti kó nǹkan mẹ́ta sínú nítaǹpẹ̀ ní alìjẹ̀nàbá ẹ̀yìn ìzáàlù mani mani yìí sọ̀kalẹ̀ so ọ̀nà oníwà àgbà sọ̀kalẹ̀ dafqan ti jẹ́ pé ẹ̀yìn ẹ̀rù pọ́lọ́ Eh? min bayni sulbi eh, eh, min ma'in dafiq inú al so tó wá sọ pé yakhruju min bayni sulbi wat-tara'ib ma'in dafiq yàní òun náà ah, so ìtànpè ní jẹ́nàbà òun náà ni kí àtọ̀ ó jáde lára dafcon kó jẹ́ pé bó ṣe wá jáde yìí ó ń jáde gọ́gọ́ ń gọ́ọ̀ṣì ni àbíláza tí ó tún wá jẹ́ pẹ̀lú kíni tí ó tún wá jẹ́ pẹ̀lú adùn so òun náà ń pè so náà ló fà á tó fi jẹ́ pé àwọn onímọ̀ yọ àtọ̀ tó ń jáde lára látara pé bóyá àìsàn lápèjúwe ẹni yẹn àtọ̀ kan jáde lára rẹ̀ kò tiẹ̀ mọ̀ gbà tó jáde kì í ṣe kó sùn kò sí ìgbésí ní jáde pẹ̀lú adùn so nítorí pé kíni nítorí pé àìsàn ni so irú eléyìí oníṣùn báyìí àní pè ní kíni àní pè ní jàǹdàbà ó ti di pé àìsàn òun náà níbẹ̀ lára irú ẹni bẹ́ẹ̀ so. Uh, àwárí wọ́n ní jànáàbà kí ló fà á tí wọ́n fi sọ ní jẹ́nàbà tó fi sọ ní jànáàbà ẹ̀ so nítorí pé gbólóhùn já nùún bá tó wá wá ní jànáàbà so wọ́n túmọ̀ túmọ̀ pé kí ni kí nǹkan ó jìnà ẹ̀ so látara rẹ̀ náà lẹ́sìn ní gbólóhùn pé ìṣítẹ́nìbù ẹ̀ jìnà sí so ìpìlẹ̀ rẹ̀ náà ni wọ́n ní nítorí pé kí ni nítorí pé hadalma omi tá à ń sọ yìí tó jómi àtọ̀ yìí jánaba mahalahu ó ti kú ní ààyè rẹ̀ àyè ibi tó wà lára ó wá kó bẹ́ẹ̀ ó wá jáde so náà fa àwọn níbẹ̀ náà wọ́n ti yọ gbólóhùn janaba tàbí sọ ní janaba so ọ̀nà kan nìyẹn nínú àwọn ọ̀nà tí èèyàn fi máa ń ṣe kíni tí èèyàn máa fi dá janaba ṣe àní tí yóò fi di túláàsì fún yàn pé èèyàn gbọ́dọ̀ wẹ ìwẹ̀ janaba so nínú àwọn ọ̀nà míì tuntun máa fi ń wáyé òun náà ni pé tí èèyàn bá lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ó lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ wàláwó mìndúni inzal kọ́dà kí nǹkan kan má jáde lára rẹ̀ tó bá ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kọ́dà kí nǹkan kan kó má jáde lára rẹ̀ so irú ẹni bẹ́ẹ̀ náà á pè ní junub irú ẹni bẹ́ẹ̀ náà ó ti ní oníjẹ́nàbà lára oníjẹ́nàbà lára torí pé a rí àwọn ẹ̀rí mi látọ̀dà nabi sallallahu alayhi sallam so nígbà tí àwọn ansor àti ìkànnà àwọn almuhajirun wọ́n ń ṣe àríyànjiyàn lérí ọ̀rọ̀ pé kí ni ó sọ ìwẹ̀ di ọ̀ranyàn kí ni ó sọ ìwẹ̀ di ọ̀ranyàn so àwọn míì sọ pé à tí omi bá jáde èyí tí àtọ̀ bá ti jáde lára yàn òun náà ni ìwẹ̀ ó di ọ̀ranyàn fún yàn àwọn kan ní rárá o ẹ̀yìn tí èèyàn bá fi lè dìjọ ní àjọṣepọ̀ báyìí nǹkan jáde nǹkan ò jáde ó ti dọ̀nà yẹn ni àwọn bára wọn ti fàǹfà so Abu Musa al-Ash'ari radiyallahu anhu wà ní ẹjẹ́ kí èmi ní lájà fún yín ipe ntòzẹ òun lọ lè wádìí kí ni ìdájọ́ nǹkan yìí lọ́dọ̀ ìyá wa Aisha so nínú àwọn nǹkan tó máa fi Aisha ni ipe nínú àwọn kíni nínú àwọn fuqaha nínú àwọn tí wọ́n ní ìmọ̀ pàápàá jùlọ àwọn àwọn àlámọ̀rí tí máa ń ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú láàrin lọ́kọláyà àwọn sàbí wọn máa ń sẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ onímọ̀ nípa fíkéwù onímọ̀ nípa tébù àtàwọn ọmọ oríṣiríṣi tó jẹ́ pé Aisha anha so Abu Musa al-Ash'ari ó wá lọ́lẹ̀ bá ìyàwó Aisha ẹ̀yìngbà tó gbà yọ̀ǹda ó wá ní mọ̀mọ̀ kan tí mo fẹ́ béèrè ó wá ní ṣùgbọ́n ojú ń tì láti béèrè irú béèrè Aisha anha ó wá ní à ó ní mọ́tìjú ó ní tó bá lè lọ́wọ́ lọ́wọ́ mọ̀mọ́ tó bí ọ tó ní ti lọ́wọ́ mi Eh? nítorí pé ìdáni tí kòránì sọ fún wa ní wà zuwajuhu ummahatukum àbí àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ìyá yìí ni wọ́n eh? ìyá yìí ni wọ́n so abúmúta wá béèrè lọ́wọ́ ìyàwó aisha radiyallahu anha so ìyàwó aisha wa ni ah òun sì ní ma òun ní hadith látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam nípa ọ̀rọ̀ yìí kí wá ní hadith tí ìyàwó aisha wa mú wa òun náà ni idha iltaqa al إذا التقى الختانان فقد وجب الغسل so يا waisha wa ni fi alkhitanan kina kunya alkhitan mawdu alkhitan ibi ibi te yanzu ma dabe fọ́kùnrin àti ibi ta ma dabe fún obìnrin so anabi sallallahu alaihi wasallam ni méjèèjì tó bá ti kini tó bá ti pàdé pẹ̀lú ara wọn wajaba alghus so anabi sallallahu alaihi wasallam ni ìwẹ̀ ti kini ìwẹ̀ ti di ọ̀ranyàn so ẹ wá rí àwọn àwọn tí wọ́n sọ pé túláàsì ni kí nǹkan jáde lára kó tó di pé ó dọ́nà yàn so àwọn náà gbára lé hadith kí ni hadith náà gbára lé òun náà ni hadith anabi sallallahu alaihi wasallam tó ní innamal ma'u minal ma innamal ma'u omi òun ni ó ṣe kíni òun ni ó sọ omi di ẹ́ ni ó sọ dọ́nà yàn kí ni alimau alákọ̀ọ́kọ́ ẹ́ àtọ̀ alimau minal ma ọmọ alákọ̀ọ́kọ́ omi ni ìwẹ̀ minal ma yà látara gbà ti jáde lára omi ẹlẹ́ẹ̀kejì ìtumọ̀ náà ni pé tí àtọ̀ bá jáde òun náà lómi ó ṣe kíni òun náà ni omi ó di omi ó dọ̀rọ̀ yẹn so àwọn àbáwá sọ̀rọ̀ púpọ̀ nípa hadith eléyìí náà so àwọn míì sọ pé hadith yẹn ẹ̀ mansukh ni yàní pé ìdájọ́ rẹ̀ ti parẹ́ wọ́n ti pa ìdájọ́ rẹ̀ rẹ́ ìpè ẹ̀rí pé hadith tí ìyàwó Aisha sọ yìí nísìnyí òun ò sọ fún wa pé omi jáde omi ò jáde ẹ̀ so ìdájálàta bayna sha'bayha sha'biha al-arba' Eh, tó bá ti jòkó tọ́kùn bá ti wà lérí obìnrin ẹ̀yìn eh, tí eh, kára wọn bá ti kára wọn a jẹ́ pé kí ni ìwé ti dọ̀ràn yẹn nìyẹn omi jáde o omi ò jáde so àwọn èèyàn ní àdìsí ah, eléyìí wá ń kọ́ so wọ́n fún wa létí pé àdìsí yìí yàrá mọ̀nsókù ni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tí wọ́n ráwọn fámi tán sàlàyé pé àdìsí yẹn ṣe mọ̀nsókù kìí ṣe mọ̀nsókù ipe òun náà ní ìdájọ́ rẹ̀ wọ́n ní kí ni ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ náà nígbà tí èèyàn bá lálàá nígbà tí èèyàn bá lálàá lójú oorun ṣùgbọ́n èèyàn lè sùn lójú oorun nísìnyí kó lálàá àjọṣepọ̀ pẹ̀lú obìnrin ẹ̀yìn gbà tó wá lálàá àjọṣepọ̀ pẹ̀lú obìnrin tán ó wá jí ó wá rí pé nǹkan kan ò tiẹ̀ jáde lára òun eléyìí ò ní wẹ̀ jẹ́nàbà kankan ẹ̀yìn so kó bó ṣe lálàá òun kò ní wẹ̀ jẹ́nàbà kankan ṣe àgbẹ̀ tó wá jẹ́ kó ju ayé ní báwọn nígbà kó jáde yóò ṣe kíni yóò wẹ̀ ó pọ́sùn kó jẹ́ pé bọ́yàgbà tó jáde òun náà nìyẹn jí ó sì pọ́sùn kéèyàn jẹ mọ́mọ́gbà tó ṣe kíni tó jáde náà kó jẹ́ pé yẹn jí láàárọ̀ kọ́dà yẹn lè ba kó ti gbẹ gan kó ti gan mọ́yàn lásọ so ó ti di túlá yẹn ti mọ̀ pé ah, àtọ̀ ṣe kíni ó jáde lára yẹn láti kọ́dà àwọn afáà ni kọ́dà kéèyàn má rántí àbí kó ń gbà tóun lálàá èèyàn lè lálàá kó má mọ̀ kó má rántí bọ̀ tó bá ti rí nǹkan yẹn lára ara rẹ̀ so ó ti di kíni ó ti di túláàsì fún ipe kí ó wẹ ìwẹ̀ jẹ́nàbà نعم so uh, hadithu ẹlẹ́ẹ̀kejì ètì alimam Bukhari rahimahullah a rí pé òun tún gbé ìdájọ́ mi wá ẹ́n tó yàtọ̀ sí ìdájọ́ ti alákọ̀ọ́kọ́ òun náà ni pé la yabulanna ahadukum fil ma'i da'i òun sọ pé ẹnikẹ́ni nínú yín kò gbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ tọ̀ sínú omi adágún àlẹ́bí láyé jèrè omi tó yẹ pé kò sàn so níbí yìí nínú àwọn àdájọ́ tí a rí mú bẹ́ẹ̀ òun náà ni pé yajuzul bawlu fil ma'il jari ìpè tó bá jẹ́ pé omi tí ń sàn ni èèyàn lè tọ̀ síbi omi tí ń sàn èèyàn sì lè wẹ̀ nínú omi tí ń sàn nítorí pé omi yẹn alma'u yatajaddad omi yóò máa renew bí sí bá ti ń lọ ẹ̀yìn bá ti ń sàn lọ yóò máa ti kí ni yóò máa má ikhlafil ma'i da'im yàtọ̀ sí omi tó bá jẹ́ pé kí ni omi tó jẹ́ pé adágún ni ṣùgbọ́n òṣè dágùn nísìn ẹ̀gbin ó dúró ní ara rẹ̀ sẹ́gbin wò ní kó ń so anábìwá ni alẹ́bí làyà ìṣeré omi tó jẹ́ pé kí ni omi tó jẹ́ pé kò sàn so bẹ́ẹ̀ bá sọ fúnra wa láàrin ìwáyà al-Bukhari àti Muslim a rí pé ìwáyà kan sọ fún wa pé fún mayà tẹ́sílú fìhí ẹ̀yìn ó lẹ́yìn náà kó wá sí kí ni kó wá lóun wẹ̀ nínú ẹ̀ so ìtumọ̀ ẹ̀ náà ni pé èèwọ̀ ni fún yàn

ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam so a mọ̀ pé ìyàtọ̀ tó wà ń bẹ̀ yóò tún ṣe kí ni yóò tún ṣe àlékún so iná ló fà tó fi jẹ́ pé kátẹ́lẹ̀ sọ pé bẹ́ẹ̀ hadithi kan takò hadithi kan so àfi ká ṣe kí ni àfi ká wò dáadáa ẹ̀ so tá a bá rí ìwáyà tó ní súnmọ̀ ẹ̀tẹ́sìlù mí nìwú ká rí lè ní súnmọ̀ ẹ̀tẹ́sìlù fi ìwọ̀n á wò pé à bò ní ṣé méjì wá takora máa kò takora wọn so ó túmọ̀ pé kí ni eléyìí ó tún sàlékún kí ni àlékún àlàyé òfin nípa ohun tó ní ṣe pẹ̀lú rẹ̀ ni so a yìí ó ń sàlàyé fún wa pé títọ̀ tán ní ká mọ́tọ̀ síbẹ̀ yìí ó ti kó ká sí direct ó ti kó kéèyàn ó tọ̀ síbì kan kó wá sí kíni kó wá dà síbẹ̀ so mọ́sàbí kan bẹ mọ́sàbù àwọn zọ̀hìríyà Dawud az rahimahullah nínú àwọn àfáà náà ni mọ́sàbù Ibn so nínú àwọn náà ni tó jẹ́ pé àwọn ní àwọn kankan tó jẹ́ pé àwọn kan àwọn nǹkan tó lágbára tó yẹ pé mọ fọ́nì tó ti ṣe pé látara ní táwọn gbọ́yé níbi àdìsí nu àbí tí wọ́n gbọ́yé níbi àyà nu àwọn máa mú nọ́ọ̀sù bó bá ṣe wá wọ́n mú ní òféèfé òféèfé bó ṣe wá bó ṣe mútùmọ̀ wá òun náà làwọn ó tù ẹ jẹ́ fún alápèjúwe nínú àwọn àpèjúwe tí wọ́n máa mú wá nínú àwọn àpèjúwe wọn òun náà ni pé báni sallallahu alaihi wasallam ṣe pé láyẹ̀bù lánàá àdúgún fìlmá ìdá ẹ̀ ànábì ní kẹ́nikẹ́ni mọ́tọ̀ sí wọ́n ní kèé ṣe wọ̀ fún yẹn tí yẹn bá tọ̀ kí yẹn wá dáa sí wọ́n ní torí pé sáà nàbí sallallahu alaihi wasallam sọ fún wa ní pé ẹ má tọ̀ sí lórí ẹ má tọ̀ sí ẹ má tọ̀ sí dàrẹ́tì olà nàbí sallallahu alaihi wasallam rí ànábì ò sọ pé ẹ má tọ̀ síbì kan má dà sí so wọ́n ní táwọn gbọ́yé bẹ́ẹ̀ so tẹ́wá sì wo hadith yẹn lóòótọ́ ẹ́ rí pé ìtànàbí sallallahu alaihi wasallam sọ lóòótọ́ náà ni pé ẹ má tọ̀ sí ẹ́ pọ̀ tó bá wò tẹ́wá wò tẹ́yàn bá wá wò kékeré afẹ́ gbọ́yé bẹ́ẹ̀ gan kí ló fà tánàbí sallallahu alaihi wasallam ṣe gíní kámọ́ ilá tánàbí fi ní mọ́tọ̀ sí hun ẹ́n yàní reason tánàbí fi ní mọ́tọ̀ sí hun reason hun náà ni ó ma ẹni òun náà ló wà ń bí kó da ìtọ̀ sí torí pé yóò sọ kíni yóò sọ dẹ̀gbìn bọ̀dọ̀ àwọn ní àrárá ah, inú àpèjúwe mi ò ní àyà kan nínú alukur'an tí ọlọ́ọ̀bà àlekè lọ́sọ pé fa idha qudiyati salatu fantashiru fil ardi wabtagu min fadlillah ẹ́n so ẹ̀rí pé ọlọ́ọ̀bà àlekè lọ́sọ fún wa pé ya ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ati fas'aw ila dhikrillah ọlọ́run bá lè ní ẹ̀yìn mùmíní òdodo tó ti perun ẹ̀yìn lọ́jọ́ jimá ila dhikrillah ẹ múra lọ síbi ìrántí ọlọ́run bá fi títà ríra lẹ̀ ti perun ti gorí mímbà tó ti perun báyìí kátàkárà ó ti di haram àgbọ̀dọ̀ ta so fàǹtẹ́ṣirú fil ardi ẹ̀fọ́nká lórílẹ̀ wabtagu min fadlillah ẹ sì máa wá káàkiri inú àwọn kíni inú ọlọ́run barakẹ́lá so inú mọ́tò àbí tí wọ́n ní tì í àwọn sọ pé túláàsì ni fún yẹn tí yẹn bá ti kí jìmọ̀ tán kéèyàn ó ṣe kíni kéèyàn ó jáde lọ nítorí pé ọlọ́run barakẹ́lá fàǹtẹ́ṣirú fil ardi ẹ bá ti parí irun o <laughs> ẹni káàkiri lórílẹ̀ tó bá ti parí ìjùmọ̀ báyìí nísìnyí ó lọ jà bí láwọn ti gbọ́ ọ̀rọ̀ yìí ẹ̀sìn báwọn níṣẹ́ tó sì jẹ́ pé tó nílẹ̀ òun náà ni pé lọ́dọ̀ àwọn ní usulul fiqh wọ́n ní tí idha warada al-ibahati idha warada al-amru ba'da an-nahy tí a bá rí àṣẹ pé ẹ̀sìn nǹkan báyìí lẹ́yìn ìgbà tá kọ́ ní ẹ má wọ́n ní kí ni ìdájọ́ tí ó mú wa so àwọn àwọn àfáà ní yóò padà síbi tó wà tẹ́lẹ̀ nìkẹ́ tó ní a má ẹ̀yìn tẹ́wọ̀n pé kátàkárà nísìn ẹ̀yìn kátàkárà ẹ̀yìn kìí ṣe túláàsì àbí nǹkan tó lẹ́tọ̀ọ́ ni èyàn lè máa tajà èyàn lè máa rajà kìí ṣe túláàsì ẹ̀yìn so nígbà táwa di pé a fẹ́ kírun wọ́n wá sọ fún wa pé èèwọ̀ ni ká máa ṣe kíni èèwọ̀ ni ká máa tajà ká máa rajà nígbà yẹn ta ni ó jẹ́ èèwọ̀ fún ẹ̀yìn ta ló jẹ́ èèwọ̀ fún ẹni tí ó tajà tí ẹni tí ó tajà tí ó rajà tẹ́lẹ̀ ṣẹ̀gbẹ́ kó kàn èmi tí ìtajà ní ìtajà níkà lọ kírun ni so ó rí i pé tá a bá kírun tán ẹ̀yìn tí kòránì wá ní fàntẹ́ṣìrò fìlà ẹ̀túkà ẹ̀fọ́nká lórílẹ̀ ìtumọ̀ náà ni pé ẹni tí ń tajà kó ṣe kí ni kó padà síbi ọjà rẹ̀ ẹni tí ò tajà kò kán ṣòbòtà àwọn mú pé ọkàn mú ayà ẹgbẹ́ sọ fàntẹ́ṣìrò fìlà gbogbo yẹn wọlé kí ni so irú àwọn nǹkan wọ̀nyí yàní ó wà tó jẹ́ pé tí ẹ máa ń gbọ́ ni ti wá kéré ó fọ́ ní báyìí ẹ̀hẹ́ ó pààyàn lẹ́rìn so naam àwọn àǹfààní wà wà nínú àwọn hadith yìí gẹ́gẹ́ bí sheikh wa ibn Uthaymin sheikh wa ibn Fawzan Salih Fawzan hafizahullah gẹ́gẹ́ bí wọ́n ti sàlàyé nínú sharhu wọn ìpè kí làwọn àǹfààní tá a rí mú nínú àwọn hadith yìí ẹ̀ sọ yàtọ̀ sí tí wọ́n jẹ́ yàní àkójọpọ̀ àǹfààní fún ìtì àdìsẹ́ wọ́n nínú àwọn àǹfààní tó wà bẹ́ẹ̀ náà ni pé fi tahrimu al-iktisal min al-janabati bil ma'i ad-da'im wọ́n ní ń bẹ̀ pé haram ni ibi ká wẹ̀ sínú àkàwé jẹ́nàbà síbi omi tó dágún ìyá yàǹkà ní sàfi pẹ̀lú pé kíyàn ó ti kíni kíyàn bọ́ lú ẹ̀ ó bọ́ sínú ẹ̀ lè á nà á da ẹ̀jẹ̀ á lò ó mọ̀ sá àmàlà ni nítorí pé eléyìí yóò sọ omi ẹ̀dí kíni yóò sọ omi dídán ti lò ẹ̀ẹ́n ó ti sọ omi ẹ̀dí kíni mọ̀ sá àmàl omi téèyàn ti lò ni ẹni tẹ́ bá ti wọnú ẹ̀ báyìí ní tí wọ́n ti wẹ̀ jẹ́nàbà síbẹ̀ ó ti di mọ̀ sá ó ti di use water wàlà so tó bá ti di kó fi ṣé báwọn nísìnyí kò lẹ́tọ̀ọ́ fún ẹlòmíì kó lò mọ́ so kẹ́ẹ́bẹ̀ náà ni kò lẹ́tọ̀ọ́ fún gẹ́gẹ́ fún àìtó ti wẹ̀ síbẹ̀ kó ṣe kíni kó lo omi yẹn mọ́ ìdàǹgá mọ̀sáfì ọwọ́ ìjúnubọ̀n wà á máa làwẹ̀ kòtàrọ̀ kàmín wọ́n ní lẹ́ẹ̀rí tó bá wá bù ń bẹ́ẹ̀ kákó bu omi jáde nínú omi yẹn ni wàtàtọ́ hara kàríjàhu tó wá lọ lè wẹ̀ ní ta wọn sábà má so eléyìí ní ìsìnwọ́n ní kò sí kíni kò sí nǹkan kò sí láì fi ń bẹ̀ ẹ̀ nítorí pé kíni nítorí pé ẹ̀gbin ò dé bí omi yẹn bẹ̀ láti gbọ́ yé pé ìpìlẹ̀ tán fi ní amọ́tọ̀ síbẹ̀ àyíká mọ̀wé síbẹ̀ náà ní pé kíni kómi yẹn má bàa di omi tí ó di ẹ̀gbin lè á nàlẹ́ màní híyà á ní hu àlèǹdè má sí torí pé tí wọ́n kọ̀ fún wa pé ká má ṣe òun náà ní pé ká má láàmà ní á mi ní àyàngá mi sàfihàn kò sí tó bá láì kò sí láì bíbẹ̀ pé kéèyàn ó ti kíni kéèyàn bọ́ sínú omi tí ń sàn yẹn ewu ẹ̀ bẹ́ẹ̀ yàrá nàlùmọ́ alẹ́ bí yẹ jìrì yatajaddadu bisimurad ẹ bá ìsàlàyé lẹ́ẹ̀kan ìpè omi tẹ́ ẹni tí ń sàn onísìn omi yóò máa tuntun sí i pẹ̀lú bí ṣe ń ṣe kíni bí ṣe ń lọ fala yu'athiru fi fi ṣe ẹ̀yìn wọn ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni omi tó dágún tó jẹ́ pé omi tó pọ̀ gan mẹ́sù buhaira kẹ̀bí ẹ̀gẹ́ bí odò tó ṣe gíní odò tó tóbi odò tó tóbi so irú àwọn eléyìí nísìnyí wọ́n ní ìṣàmà fi ha máa ń kẹfẹ́ fọlá bá sa alẹ́ ìsáàna yàǹgá bí sàfi fẹ́ kómi rẹ̀ pọ̀ gan bí odò odò omi tó fẹ̀ gan ni wọ́n ní tí wọ́n bá kó sílẹ̀ tó bá wẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n ní kíni wọ́n ní kò sí nǹkan tí òun bẹ́ẹ̀ nítorí pé kíni nítorí pé kò ní ní orí pa lára omi yẹn látara bí omi yẹn ṣe pọ̀ tó nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú àwọn hadithi àbí hadithi yìí òun náà ni pé yadullu hadith ala tahrimi al-bawl fil ma'i da'im alladhi la yajri eléyìí hadithi ń tọ́ka pé haram ni a gbọ́dọ̀ tọ̀ sí bí omi adágún omi tó yẹ pé kò sàn lẹ́yìn àdáríkà ẹ̀sùn wo tòhórí yá rúpọ̀ mi yẹn níta bá ti tọ̀ sí kò ní jẹ́ kó mi yẹn ṣe kíni kò ní yóò yọ yàní quality láti lè fi mára yóò ṣe kíni yóò jọ kó bẹ́ẹ̀ òye ṣídùú ala nafsihi yóò ba omi yẹn jẹ́ fún yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ wa ala ghairihi yóò sì bàá jẹ́ fún ẹlòmíì náà láti lómi yẹn fàlẹ́ ayẹyẹ jùlọ láwù ayẹ̀bó la fìlímà àdáyé so látara bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ ẹ̀yẹn kó tọ̀ síbi omi tí ó dagun wọ́n ní amalima ojúyàrí ọ̀nà olùkẹ́fì so wọ́n ní omi tí ń sàn àwọn omi tó pọ̀ gan wọ́n ní fàhádà láyà dọ́rọ̀ olùbáwò so ìtọ̀ yẹn ò lè ṣégin ni kò lè kó nira bá nígbà tí ó bá ti jẹ́ kó mi yẹn ń sàn wọ́n kí àná mílẹ̀ adábí wàlúmọ̀rọ̀ à ẹ máa wo kan rẹ̀ wọ́n ti sọ ìdájọ́ nínú sẹ̀rí àkókò kó nira bá wọ́n ní wọ́n kí àná mílẹ̀ adábí ó ti jẹ́ pé inú ládàbí ẹ̀ inú tó yẹ lẹ́kọ̀ọ́ wàlmùrùà àti kéèyàn jẹ́ ọmọlúwàbí jẹ́ ọmọlúwàbí aláyẹ̀bùlà fi kó má tọ̀ sínú rẹ̀ ẹ́n sọ̀rọ̀ abájẹ́ ní torí pé àwọn nǹkan míì ń bẹ tó jẹ́ pé nínú ìdájọ́ ẹ̀sìn ẹ lè rò pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ nínú ìjọmọlúwàbí gan nínú mùrùà ẹ̀sìn ìbáwọ̀ nísìn ẹ̀rọ nísìn láì kéèyàn wọ singlet nísìn ẹ́n owó singlet láti jáde lọ nílé wà wọ̀ lọ sí títí ẹgẹ́ ti báwọn so téèyàn bá wò pé kí ni ìdájọ́ ẹ̀sìn nípa rẹ̀ á bọ̀ tó wá ó pààyàn lé ó pààyàn lé pé kẹ́yìn kankan jáde àbí ká tẹ̀ sọ pé bẹ́ẹ̀ fà kan lápéjúwe àfa wa jáde wá wọ <laughs> àbí màá mú mọ́sálásí wá wọ síngilẹ́tì wá bọ́ sọ́nà ọlọ́run tí àlejò lọ ọ̀nà títì àwọn ọmọ bèèrè níta ìmọ̀mú sí òsì gangan ẹ̀hẹ̀ wọ́n mọ̀ wípé so ẹ rí i pé tá máa bèèrè pé ká sọ̀dájọ́ ẹnu ṣẹ̀ríà wọ́n ní àwọn so bẹ́ẹ̀ ni kò bá kíni mu kò bá ládàbí so irú rẹ̀ náà ni ṣéèkù ń sọ níbí wípé tó bá làákàyè mu ọ̀nà níbi kéèyàn má wulẹ̀ tọ́ sí ga ẹ̀ walakin law tabawwala fihi fa innahu la yu'athiru àmọ́ pé ìdájọ́ rẹ̀ tó bá tọ̀ sí o àmọ́ pé kò sí kíni kò kó nira bá o kò ní orí pa lórí ẹ̀ lẹ́yìn àwọn máa ń kẹfẹ́ nítorí pé omi tó pọ̀ ni àwọn máa jẹ́ àárín àbí omi tí ń sàn ni naam nínú ah, ok wọ́n ní wọ́kọ́lù láyẹ̀bù lánàá fìlmá ìdáyìn àgbóhùn ah, rẹ̀ tó ní kọ́mátọ̀ sí bí omi tó segin tó dágún yìí yẹ̀ṣtẹ́mìlú yẹ̀ṣmẹ́lú máa ìdá báyàlá fi ìbàṣáwọ̀tán àwọn báyàlá fi bí iná in ọ̀sọ́bà òfin onálára ìdá sílẹ̀ kan yìí pé ó kó méjèèjì sínú pé èèyàn tọ̀ sí dàrẹ́tì ni àbí èèyàn tọ̀ síbì kan ó wá sí kíni ó wá dáa sí so ọ̀nà méjèèjì náà ni ó sí kíni lè yóò gbọ́dọ̀ ṣe nítorí pé nǹkan kan náà ni ó ṣẹlẹ̀ níbi méjèèjì yóò sí kíni yóò di ẹ̀gbin náà ni nínú àwọn àǹfààní tó wà nínú hadith yìí wọ́n ní dalilun ala tahrim al-jam' bayna al-bawl fi al-ma'i ad-da'im wal-iktisal fihi a tún rí pé èèwọ̀ ni pé kí òkè àwọn apá méjèèjì papọ̀ ó tọ̀ sí bí omi adágún ó tún wá wẹ̀ nínú ẹ̀ ẹ rí pé ó di mélòó ó di ẹ̀gbin méjì ṣẹ̀gẹ́ bí ó ti hàn nínú hadith yẹn pé aláàrin sallallahu alaihi wasallam ti sọ ibi riwaya al-imam so nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú hadith yìí òun náà dalilun ala anna al-ma'a al pé a ti rí ìtọ́ka ńbẹ̀ pé omi tó bá kéré ìdàwápa fi najasa tí ẹ̀gbìn bá fi lè bọ́ síbẹ̀ fàìnáwó yatanajjas irú omi yẹn yóò di kíni yóò di ẹ̀gbìn ọ̀làwọ̀lọ́mù yataghayyar kọ́lá tí o bá change tó bá jẹ́ kó omi yẹn kéré tẹ́gbìn bá ti débẹ̀ kọ́lá kó má change ẹ ó di ṣe kíni yóò di ẹ̀gbìn. na'am kàmá <clears throat> qala bihi jam'u min ahli al-ilm ẹni gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ nínú àwọn onímọ̀ tẹ́lẹ̀ وكما هو مفهوم حديث الكلتين wọ́n ní gẹ́gẹ́ bó ti jẹ́ bí àgbọ́yé tá àgbọ́yé bí hadith àtọ́síwájú pé hadith kùlàtẹ́yìn àgẹ́bó ti gbáwájú tí ànábì sallallahu alaihi wasallam sọ pé balaga al-ma'u kùlàtẹ́yìn lam yahmil al-khabath yàní tó mi bá ti tó kùlàtẹ́yìn yàní a sọ pé bíi three hundred and sixty kìíní pé tó bá ti bẹ́ẹ̀ wọ́n ní kò ní í ṣe kíni kò ní í gbé ẹ̀gbin yàní ẹ̀gbin ò ní ní orí lórí ẹ̀ sòtó túmọ̀ pé tómi yẹn bá ti kéré sí nǹkan yẹn so yóò ní orípa lórí ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú hadithu yìí òun náà ni pé dalilu ala nalma almutamal ìrọ́fẹ́ ilhadath alakbar aw alasgar annahu masrubu tuhuriya a tún rí gbọ́yé bẹ̀ pé omi téèyàn kan bá ti lò omi téèyàn ti lò láti fi ṣe kíni láti fi ṣe ìmara ńláńlá àbí ìmara kékeré ìmara ńláńlá òun náà ní ìwẹ̀ bẹ́ẹ̀ omi téèyàn fi lò láti fi wẹ̀ jánábà àbómi tó fi wò láti fi wẹ̀ haidọ̀ àbómi wẹ̀ ìwẹ̀ nifas so tó bá jẹ́ kó ti fi wẹ̀ báwọn nísìnyí àbó fi wẹ̀ ìwẹ̀ kékeré òun náà kó fi ṣe ìmọ̀ra kékeré kẹ́ẹ̀ fi ṣe kíni kẹ́ẹ̀ fi ṣe àlùalá so kẹ́ẹ̀ kápẹ́jú nísìnyí owó ẹ̀ síbì kan ẹ̀ẹ́n so omi yẹn nísìnyí kò ṣe é wẹ̀ mọ́ ẹ̀ẹ́n àbí kẹ́ẹ̀ yóò sálọ̀ àlá síbì kan kẹ́nìkan wá sọ pé kíni kó wá ní gbé omi kó fi ṣe àlùalá so tí yẹn bá ẹ̀hẹ́n ṣe eléyìí kò ṣe kíni kò ṣe é lò mọ́ kò lẹ́tọ̀ọ́ fún yàn kéèyàn ṣe kíni kéèyàn lómi yẹn torí pé òun náà ni pé irú omi yẹn irú omi téèyàn ń lò báyà kéèyàn máa sọ̀rọ̀ láìsí ó máa kó lára yẹn á rí i pé àwọn míì bẹ tó jẹ́ pé wọ́n ní omi àlùbáríkà ni ẹ̀sìn bá mi sìn so ẹlòmíì gan ó lè bọ́ síbi tí ṣéwù rẹ̀ bá ti ń sàlọ̀ àlá kómi yẹn máa ṣe kí ni kómi yẹn máa dà sí i ẹ̀yìn láti pé so irú eléyìí kò lẹ́tọ̀ọ́ fẹ́ nìkan tán àyàfi anabi sallallahu so pé torí pé anabi sallallahu alayhi wa sallam àwọn tó àwọn àṣàrù rẹ̀ yàní tó bá mi bá ń sàlọ̀ àlá omi as-sahaba tó kánú yatabarakuna bihi wọn a máa fi wà lùbáríkà débi pé wọ́n ní àwọn a máa ṣe kí ni wọ́n a máa fàǹfà báyìí níbi àlọ́ látàrí sallallahu alaihi wasallam bá ń sàlọ̀ àlá látara pé kí ni látara pé kí omi yẹn wọ́n bá fi ní àǹfààní pẹ̀lú ẹ̀ so eléyìí ó wá wà fún ànábì sallallahu alaihi wasallam so náà ló fà tó fi jẹ́ pé àlè nínú àkọọ́lẹ̀ pé bóyá òun nìkan òun náà ni a rí ẹgbẹ̀wá irú eléyìí nípa rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú hadithu yìí ẹ̀ òun náà ni gbólóhùn ìwáyà muslim tó ní minhu tẹ̀dúlù aláàlá alladhi waqa'a fihi al-bawlu la yasihu an yatatahhara minhu sawa'un ghamasa fihi aw iqtarafa minhu so minhu tá sọ yẹn nísìnyí kẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan ìpè omi tí ìtọ̀ ti wà ń bẹ̀ so kò lẹ́tọ̀ọ́ kéèyàn ti kíni fi wẹ̀ bóyá èèyàn bẹ́ sínú ẹ̀ ni àbóbù jáde nínú ẹ̀ so méjèèjì náà ni àdìsí kó ọ̀nlẹ̀ anàlbáwùlá àfùsàdàwó àṣàràfi torí pé tọ̀ ti bà á jẹ́ ó ti parọ́ omi ẹ̀ jẹ́ ó sì ṣe kí ni ó ti ní orí pa lórí ẹ̀. nínú ẹ̀kọ́ tá a rí bẹ́ẹ̀ òun náà ni ojúbọ sirami marafiki nas min masharibihim wa dhillihim wa turuqatihim wọ́n ní ta tún rí kọ́ ń bẹ́ẹ̀ ẹ̀ inú àwọn tí wọ́n yọ jáde tó jẹ́ pé a lè mọ́ rí direct nínú hadithu ni òun náà ni pé túláàsì ni fún yàn kéèyàn ó máa ṣàpọ́nlé àwọn ibi táwọn èèyàn ti ń ṣàǹfààní bóyá ibi tó ti ń mumi ni àwọn zilihim àbí ibi táwọn èèyàn ti máa ń gba bògì ibi abẹ́ bògì tó yẹ pé tóun bá mú ibẹ̀ náà làwọn yóò dó sí so èèyàn gbọ́dọ̀ ṣàpọ́nlé ibẹ̀ látara pé kéèyàn má ṣe ẹ̀gbìn síbẹ̀ kéèyàn má tọ̀ síbẹ̀ <clears throat> àbí ìgbẹ́ kí ẹmọ yàgbẹ́ síbẹ̀ nítorí pé yóò kó ìnira bá àwọn tí wọ́n ń ṣàǹfààní pẹ̀lú wáyé yẹn so gẹ́gẹ́ náà ni ojú ọ̀nà bí táwọn èèyàn rìn kọjá èyí gbọ́dọ̀ ṣe ẹ̀gbìn síbẹ̀ so gẹ́gẹ́ náà ni ojú ọ̀nà táwọn èèyàn rìn kọjá èyí gbọ́dọ̀ ṣe ẹ̀gbìn síbẹ̀ nítorí pé yóò kó ìnira bá àwọn tí wọ́n ń lò tí wọ́n ń pa ojú ọ̀nà yẹn kọjá sọ̀kẹ́ bẹ́ẹ̀ náà ni ìrànì irú nǹkan báyẹn ó tako ládàbí ó tako ẹ̀kọ́ èyí kéèyàn kan bọ́ sójú ọ̀nà kó sì tọ̀ síbẹ̀ àbí kéèyàn bọ́ sójú ọ̀nà kó sì yàgbẹ́ síbẹ̀ kó nígbà tí èèyàn kan sí bẹ̀ àwọn tó bá ń kọjá àyàn gẹ́gẹ́ bí wàhálà àdìgbà anábì sallallahu alaihi wasallam anábì ní ìjìnà sáwọn nǹkan tí máa ń máwùn yẹn láàánà yẹn ẹ́n pé ni nǹkan tó máa ń máwùn yẹn láàánà yẹn òun náà ni kéèyàn máa àbí hmm, táwọn èèyàn ti máa ń ṣe kí ni táwọn èèyàn ti máa ń gba ibi bòógì so nǹkan tí máa mú àwọn èèyàn láàánú yẹn ni so kí ẹ rí i pé láwùjọ tiwa náà ní ìdíyà kọjá ẹ wá débi kẹtẹ fẹẹ dúdú ẹ wá bá tó ti ṣe ẹ̀gbin síbẹ̀ ẹ ní tí ó kọjá lẹ́nu yẹn náà ni pé ah eré ibú mọ làwọn tó mọ ṣe kìnnì yìí àbí ní tí ó kọjá lẹ́nu náà ni pé ah ṣé ìkàmọ ní ìhòsáà ni, inú yóò ní dùn sí nǹkan yẹn so anabi sallallahu alayhi wa sallam ó ní kéèyàn ó jìnnà sí gbogbo irú àwọn nǹkan yẹn خرج من مدلول هذا الحديث الماء الدائم الكثير آه، كالبحيرات بحيرات آه، والبرك الكبير والجواب فهذه لا يؤثر فيها التبول وني نو اون كتو جادي كوني نو حديثي انو اداجو حديثي اونا آه، ني بي ا اومي تو بو غان ان يعني جي بي اون ودو يعني اولي ما جودو لا لا اما ودو تو جي بي اومي تين بينو ينا او سي كيني اومي ني اومي بو غان سو تو جي بي رو اولي ني سي ا كولي ني Eh, ìtọ̀ tó bá ìtọ̀ yẹn ò lè nípa lórí ẹ̀ ẹ̀ẹ́n kò lè nípa lórí ẹ̀ kò sì lè yí nǹkan padà ń bẹ̀ látara kó mi yẹn pọ̀ wàlá ó sábà wàlá ṣàkóso àbí tẹ́sọ̀lá fi hà jẹ́ pé téèyàn bá wẹ̀ sínú ẹ̀ àbótọ̀ sínú ẹ̀ ẹ̀ẹ́n mí nàlẹ́ jọ̀nàbà tó wẹ̀ jọ̀nàbà síbẹ̀ àbí tó ẹ̀ẹ́ àbótọ̀ síbẹ̀ láàyò àṣírò zárika fi hà fi ìjìmá yà àlè àìlì wọ́n ní pẹ̀lú àfẹnukò gbogbo látara pé kíni látara pé omi yẹn ti pọ̀ ṣòbí lápèjúwe nísìnyí bí kéèyàn gbé omi dọ́ọ̀mù kan kéèyàn wá ju ṣúgà kóró kan sí ṣé yóò tẹ́sì kankan ẹ̀ẹ́rì pé kò tiẹ̀ ní ẹ̀ẹ́rì pé kò tiẹ̀ ní ní kíni kò ní lórí pa kankan lórí ẹ̀ ṣùgbọ́n ẹ̀bẹ̀ náà ni irú tí ẹ̀gbìn kó wá síbi omi tí ó pọ̀ gan-an ẹ̀yìn tó jẹ́ pé kò tiẹ̀ lórí pa lórí ẹ̀ wàyí nàmọ́lùmọ́lù yìí yóò ánú wàlùmọ́ ọ̀dà ìmọ̀ àkọlé so wọ́n ní agbọ́yé níbẹ̀ ẹni pé ìtàkọ̀ fún akámẹ́sì òun náà ni pé omi adágún tó ṣe kíni tó kéré omi adágún tí ò bá pọ̀ tó kéré so nítorí ìyẹn láti mọ̀ pé kíni àti mọ̀ pé ẹ̀gbìn ò ní orípa lórí ẹ̀ so eléyìí òun náà ni ṣókí nínú àwọn ẹ̀kọ́ àwọn fawaid àwọn àǹfààní tó wà nínú irú hadithi so inshallah bá nítorí àyè ìbéèrè kọ̀ọ̀kan àbí kó máa rí pé yóò àtúnfẹ́ mọdún lẹ́yìn iṣẹ́ <laughs> so wẹ́ síbèrè kan síbèrè kejì tó bá wà sí ìdákun láti. àkọ́kọ́ náà ṣe ló pé ìbéèrè ọ̀nà láti ẹgbẹ́ tí mo dájú rẹ̀ ó tún fẹ́ pé a lè bẹ̀rẹ̀ dájú ìṣàlàbí àbúrẹ́jọ káàkiri jọ́sọ̀ dàbí ẹkùnrin. táìmù yọ̀ ń kírun lórí. láti dára díẹ̀ nà ẹ̀yìn tí bèrè bá wà ọ̀yá. So inshallah, quello di cui in cui sono già consiglio le faccio con inshallah allora alco quello di non delle sì inshallah lo che chiede la app di a che si si a uscire un po' in no la non deve che non si vuole inshallah e le abbia da bebe e non la suba lì di eh e di di un bacio lui inshallah e la con di suba a sì allora facciamo no e capo lo che allora facciamo gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìgbọ́ra àwọn omi fún ìyàwó kalẹ̀ fún ọgbẹ́ fún nínú àwọn ọ̀yà bí ọlọ́pàá àbí rọ́bà ńlá ìyẹn wá fẹ́ wẹ ìdánilọ́bà omi ìyẹn wá mú àti ǹjẹ́ bí ìyẹn bá fi omi yìí ó yẹ ìyàwó wá fẹ́ wẹ lọ́mọ́ ìgbà ìjọba èyí tó sì yìí ṣàǹfààní fún èèyàn wẹ àbí ṣèǹfààní fún. náà ẹ̀kejì ni pé bóyá tó wà yẹn bí adúgbò ṣáwà rà ìyẹn wá ń ṣeré pẹ̀lú ẹlẹ́kọ̀ọ́ yẹn adúgbò yẹn ṣeré pẹ̀lú ẹlẹ́kọ̀ọ́ yẹn ní ìlú kọ́ wa jẹ pé ọ̀dà fún mi. ìwọ ọ̀dà ìgbẹ̀rẹ̀ lómi. ara kan ara. ok. ní abẹ́ kan ara àti aṣọ ní bọ́tà wà ní. Hmm. ǹjẹ́ èèyàn wẹ̀ jánábà pẹ̀lú ìwé náà ní ìlànà. so uh, ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ́ ìbéèrè yẹn so uh, bẹ́ẹ̀ á padà débẹ̀ nínú hadith kan tí ó wà níwájú so kí ni ìdájọ́ rẹ̀ ní ṣókí uh, òun náà ni pé àtúwájẹ́ pé wà téèyàn ń wẹ̀ lọ́wọ́ èdè báwọn nìsín àwọn omi ti ń ta yẹn so tó wá ta sáwọn ibì kan jẹ́ pé mi kò ní kò ní ìpalára kan tí ó kó bá so nítorí pé a ti rí nínú hadith anabi sallallahu alayhi wa sallam tó yẹ a padà débẹ̀ níwájú tí anabi sallallahu alayhi wa sallam ní kí ọkùnrin ó máa wẹ̀ pẹ̀lú omi tóbìnrin bá ṣe tóbìnrin bá lòkù tó fi wẹ̀ ẹ́ so anabi sallallahu alayhi wa sallam ní kí àwọn méjèèjì ṣe kíni kájọ máa wẹ̀ nínú pẹ̀lú omi lẹ́ẹ̀kan náà ẹ́ kí àwọn méjèèjì ṣe kájọ wẹ̀ lẹ́ẹ̀kan náà pẹ̀lú omi yẹn so ó sì wá nù àkọọ́lẹ̀ náà tí anabi sallallahu alayhi wa sallam wọ́n yẹ anabi a máa wẹ̀ ẹ̀yìn pẹ̀lú aisha náà ló gbà wá pẹ̀lú apá kan náà àwọn ìyàwó rẹ̀ ẹ̀yìn sọ pé nínú kótó kan ó jọ máa wẹ̀ lásìkò kan náà sọ pé kò sí láyé ń belé o kò sí àìsàn pé nígbà tó máa wẹ̀ yẹn náà lásìkò kan yẹn omi lè máa ṣe kíni ó máa ta so àwọn yẹn ó yàtọ̀ sí ìdájọ́ pé kí o ṣe kíni kí o bọ́ sínú omi yẹn kó àwẹ̀ nínú ẹ̀ náà lọ́ọ̀tà ara rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé bóyá ẹni tí ń ṣeré pẹ̀lú ìyàwó rẹ̀ lápèjúwe so nǹkan tá a gbà lérò dájú yóò sọ ìwẹ̀ di ọ̀ràn àyàn kì í ṣe pé bóyá bó ṣe wà nílẹ̀ wọ́n kàn ṣeré kì í ṣe pé òtúmọ̀ rẹ̀ náà ni pé nǹkan ọkùnrin àti obìnrin gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ wọ ara wọn gẹ́gẹ́ bí ìgbà tọkùnrin àti obìnrin máa ń lájọṣepọ̀ so òun ni ó sọ ìwẹ̀ yẹn ni ó sọ di ọ̀ràn yẹn so bóyá lápèjúwe nísìnyí ó wá jẹ́ pẹ̀lú pé lẹ́ẹ̀tù gbàgàgà wà ń bẹ̀ ni ẹ̀sìn báwọn nísìnyí tó bá sáà ti jẹ́ pé àméjì nǹkan fún àtòkùnrin ti jọwọ́ ra wọn tó ilé eléyìí yóò sọ kí ni yóò sọ ìwẹ̀ tí ọ̀ràn yẹn kò tó bá kàn jẹ́ pé eré lásán náà kàn ṣe wọ́n kàn ṣe lásán tí ìrìnkúrò nǹkan báyẹn ṣẹlẹ̀ ìwẹ̀ òdi ọ̀ràn yẹn so àyàfi tó bá jẹ́ pé wọ́n ṣe eré rẹ̀ débi pé màní ìwà jáde lára àtọ̀ wà jáde lára so nítorí pé àwọn omi tí máa ń jáde lára ọkùnrin ẹgbẹ́ ti báwọn nísìnyí so àwọn omi ẹ ẹ kọ́lá àti ara obìnrin náà so màní ìwà máa ń jáde mádìyù máa ń jáde wádìyù máa ń jáde ẹ̀sìn báwọn nìsín so èyí tó díwẹ̀ tó dọ̀rọ̀ yẹn fihàn kéèyàn wẹ̀ òun nìkan náà ni màníyù ẹ̀sìn báwọn nìsín mádìyù òun á máa jáde nígbà téèyàn bá ṣeré pẹ̀lú obìnrin tó jẹ́ pé òun lájọṣepọ̀ wọn ṣeré àkókò àrántí nípa nǹkan kan tó ṣe pẹ̀lú obìnrin tìyẹn wà omi yẹn bá jáde torí omi yẹn nísìsiyìí báyìí ó bàlù àlájẹ ni kò ṣe kíni kò ṣe túláàsì fihàn kéèyàn wẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni wa ẹjọba ni yóò funfun báyìí torí eléyìí náà nísìnyí òun náà nídàájọ́ pé àbọyá èyí ó wẹ so alimani yìí nìkan òun ló nídàájọ́ pé èyí ó wẹ bó ti wá nídàájọ́ pé èyí ó wẹ òun nísìnyí òun èyí tó wá sẹgbin ẹgẹ ti bá wọn nísìnyí alimani yìí kìí sẹgbin tiẹ̀ kìí sí ẹ̀gbin nítorí pé òun gangan náà ni ìpìlẹ̀ èèyàn ẹ tó bá jẹ túmọ̀ ní ìbára rẹ̀ jẹ́ ẹ̀gbin ni yóò túmọ̀ pé ìyẹn tó jẹ́ pìlẹ̀ wa gà wá gẹ́gẹ́ fún ẹ̀gbin láàjẹ́ so a ìdún rí àwọn ìlọ́tọ̀ tàbí sallallahu alaihi wasallam mọ̀ pé ìyàwó Aisha radiyallahu anha ó ní òun máa ń ha àtọ̀ òun máa ń ha kó níbi aṣọ ànábì sallallahu alaihi wasallam báyìí bíbá mi tó bá ti gan máa tó ń ha ànábì ti bàtọ̀ ń kí mu so eléyìí túmọ̀ pé kí ni pé kì í ti ẹ̀gbin lélẹ́yìn. pé tí ọba ti wọ náà rẹ̀ ọba yẹn kọ́ bá kàkà. ẹ̀yìn ò kò sí kankan. àyè sẹ́lá ń bọ̀ ìbéèrè ìbéèrè pé látàrí ti pé nígbà mo fẹ́ kí ẹ̀wọ̀n lóòrè bẹ́ẹ̀ mo wá rí pé mo bí lọ́gbọ̀n mi wá rí omi tí ìṣìtaba tí mo fẹ́ tọ̀ mo wá rí omi tí ìṣìtaba mo wá rò pé ètò sẹ́yìn ìwọ̀n á ta múra múra múra nígbà tí ìyára débi tí kì í ti ìtọ̀ ìtọ̀ ń bá fẹ́ díẹ̀ sí mi lára hmm. nígbà padà níbi ìtọ̀ bẹ́ẹ̀ mo ti ní láàrin ẹ̀pẹ́ àpò máa fẹ́ kí máa fẹ́ kí ìrànlọ́wọ́ mi ní ìwà kan ìbéèrè nígbà mi ti wá kiri náà tí ẹ̀ ti wá kiri èrè ògbó kí á fi hàn bẹ́ẹ̀ wọ́n á kí má bìí lọ́n fi kàn wọ́n á máa rí ẹ̀kẹ́ á ah, nígbà tí ìkọjá jáwé méjì ìgbà ìfowópamọ́ ti lọ ẹ̀ náà ṣe ní ìdá ìrọ̀rùn lórí àtàkùn yẹn padà ni àbí báwo sà. naam naam ìdájọ́ méjì òun náà ló ló ní í ṣe pẹ̀lú irú nǹkan tẹ́ sọ yìí kí ni ìdájọ́ alákọ̀ọ́kọ́ ni pé òun náà ni pé ẹ̀gbin tí ń bẹ lára èèyàn ẹ̀ ọ̀tọ̀ ni so ẹ̀gbin tí ń bẹ lára aṣọ èèyàn ẹ̀ àbí bàtà àbí ààyè ibi tí ẹ̀ ti ń kírun ọ̀tọ̀ lélẹ́yìn náà so tó bá jẹ́ pé ẹ̀gbin tí ń bẹ lára èèyàn ni so túláàsì ni kéèyàn dá ogun àwọn ìrun tí ẹ̀ ń ṣe kí ni àwọn tí ẹ̀ ti kí ó kí padà so àwọn tó bá jẹ́ pé ẹ̀gbin tí ń bẹ ní ara aṣọ èèyàn àbí ara àbí bàtà àbí bí ààyè yẹn so téèyàn wàá mọ̀ àbí tí èèyàn gbàgbé tí èèyàn ti kírun tán pẹ̀lú ẹ̀ ìyẹn ò ní bùkátà sí kéèyàn ti kíni kí ó sì dá a padà so kílẹ̀ rí lórí eléyìí òun náà ni hadith anabi sallallahu alayhi wa sallam kan so anabi ń kírun lọ pẹ̀lú àwọn sọ́fọ́ àwọn sọ̀hábà ńjọ kan anabi sì ń kírun pẹ̀lú bàtà inú súnà anabi nìyẹn lè kírun pẹ̀lú bàtà anabi wa ń kírun pẹ̀lú bàtà so nígbà tó di àárín kan à ń kírun lọ à ń kírun lọ anabi kan bọ́ gbogbo àwọn sàábé táwọn náà kírun àwọn àti bọ́ bàtà náà nù nígbà tó ti bọ́ bàtà láì àwọn ti bọ́ bàtà lé ìwọ́n sì dá sẹ́gbẹ́ kan so wọn wá kírun tán ànábì sọlá ọ̀rọ̀ sọlá máa béèrè pé ètè ìjẹ bọ́ bàtà yẹn bàtà náà bọ́ bàtà ni ẹ ànábì sọ fún wọn pé so ara àwọn ẹ̀kọ́ tá a kọ́ lára àwọn sàhábà nù wọ́n máa ń fà nàbí sallallahu alaihi wasallam ti nǹkan ẹ̀ wọ́n tètè máa ń yá láti kíni láti tẹ̀lé ànàbí sallallahu alaihi wasallam níbi nǹkan yẹn kí ni gbogbo láti wàá mùdájọ́ bẹ́ẹ̀ òun náà ni pé ànábì ti ń kírun lọ ẹ̀ so ká ní irun wọn bàjẹ́ ni ogun yìí ló ti kí sẹ́yìn yẹn pẹ̀lú bàtà yẹn pẹ̀lú ẹ̀gbin ó yẹ kó ti kíni ó yẹ kó tún kíni so àmọ́ nígbà tó ti jẹ́ pé kèé sí ara rẹ̀ gangan òun náà ni òun náà lẹ̀gbin wà so ìtàkùn mọ̀ pé ẹ̀gbin ara Abdullahi ibn Umar radiyallahu anhuma wọ́n yà abdullahi bin umar ó kí sọ̀rọ̀ àtúnṣe wì tán fún àwọn jàmá ọ̀tún wọn kí sọ̀rọ̀ àtúnṣe wì tán tí wọ́n kírun tán wọn lọ ó sì yá báyìí wọ́n bá tún rí abdullahi bin umar ó bá tún padà kírun a sì mọ̀ pé tẹ̀yìn bá kí sọ̀rọ̀ àtúnṣe wì tán ẹ̀yìn àgọ́dọ̀ kírun míì mọ́ títí tó ń wo fi ṣe kíni tó ń wo fi yọ. so wọ́n á bèèrè lọ abdullahi bin umar ìgbè kìí ṣe bá lọ lè kéde fún àwọn àbíyàn ti kírun fún tẹ́lẹ̀ ìgbè ìrún tí mo kí fún yín ẹ̀tún kí o so àwọn ní ìrún tiwọn ìrún tiwọn ti ó ti ó ti dó so ẹni yẹn gẹ́gẹ́ fún àìsí jẹ́ pé nǹkan yẹn bẹ lára ni ó lọ gbé ẹ̀gbin kúrò lára so ìyàtọ̀ tó wà láàrin méjèèjì nìyẹn so tó bá jẹ́ pé ẹ̀gbin tara èèyàn ní àtúláàsì ìgbà tẹ́yìn bá ti rántí yóò padà dá àwọn tó ti kí sẹ́yìn padà ọlọ́run padà àlọ́ bí àrẹ̀wọ̀n bí púùlù sí bí tóní púùlù bí àwọn ọmọ wẹ̀ níbẹ̀ pé kí ọ̀tún ní tó láwọn ọmọ wẹ̀ bẹ̀rẹ̀ bí ọkùnrin ọdún ní bọ̀ láàrin wọn gba àkọsíjáde lára ọkùnrin kan ọmọ púùlù kí ọ̀tún wá lọ́wọ́ ìwé wọn àárín ìlú kí ọ̀wá dé kí ọ̀rọ̀ ọ̀rọ̀ púùlù rẹ̀ àtòkè àwọn wọ̀ kí ọ̀wá rí àtọ̀ tó ti tó ti rí omi ìdájọ́ ni lọ́jọ́ rẹ tí èèyàn máa wọ ẹja lọ́ba nàbí. ok ìbéèrè tẹ ìbéèrè dà so alhamdulilayi ní púùlù yẹn kì í ṣe kí wẹ́ẹ̀ tí èèyàn fẹ́ wẹ̀ bí púùlù kì í ṣe èèyàn fẹ́ wẹ̀ jẹ́nàbà ń bẹ̀ kì í ṣe kí wẹ́ẹ̀ wẹ̀ sí ń bẹ̀ ẹ̀hìn ẹ̀kàn fẹ́ ẹ̀kàn fẹ́ wẹ̀ lásán ni ẹ̀gẹ́ ti bá wọn nísìn so eléyìí oníṣìí nígbà tá a ti rí i pé àtọ̀ ti wà níbi omi yẹn tó túmọ̀ pé nǹkan míì gan tó tún yàtọ̀ sátọ̀ gan ó ti lè wà ń bẹ̀ so eléyìí náà ni pé kí n kan gbìyànjú nígbà tí wọn bá ti kó bẹ́ẹ̀ kó wẹ̀ pẹ̀lú kó sinra pẹ̀lú omi tó kì í ṣe jẹ́nàbà ẹgẹ́ ti bá mi sìn ní tí ó yà wà lára ẹ̀ náà ni ìdọ̀tí ìdọ̀tí ti yàtọ̀ sí ẹ̀gbin tí máa mú yẹn wẹ̀ bítọ̀ bá wà lára ẹ̀ nísìn kí láàzọ ákànní kó wẹ̀ ni kì í ṣe pé wẹ̀ jẹ́nẹ́bà ìdọ̀tí nù ẹgẹ́ ti bá mi sìn irú ẹni báyìí yóò lọ ṣèkìnnì yóò lọ fi omi tó mọ́ wẹ̀ nígbà tó ti rí i pé irú àwọn nǹkan báyẹn wà níbi omi yẹn Allah ta'ala àná. Naam àbíọ̀dé àbẹ́rẹ́ oṣù àti ara lásán. Igi ni wọ́n fẹ́ bèrè nípa ìṣẹ̀lẹ̀ yìí pé ẹ̀yin ní bẹ́ẹ̀ fẹ̀ léṣe ìyáyè àti àbáyè ẹ̀sìn ọ̀pọ̀ ìfẹ́ ẹ̀ ìdí ìsìn tí ó lẹ́tọ̀ọ́ fún ẹ̀sùn náà àbí kò lẹ́tọ̀ọ́. Ah, ìbéèrè alákọ̀ọ́kọ́ ṣe béèrè òní pé nígbà tí èèyàn bá tọ̀ tán tí nǹkan tí máa ń jáde lẹ́yìn ìtọ̀ òun náà ń da pè ní ah, àlùwádìí so irú eléyìí nísìnyí tó bá jáde kò ní ìwẹ̀ kankan nú kéèyàn kàn tábà náà ni ẹbí yóò ti tábà tí yẹn bá tọ̀ òun náà ni yóò tábà so oyún ti parí báwọn. ẹ̀wá ìbéèrè ẹlẹ́gẹ̀ẹ́jì jẹ́ béèrè mu àlàyé tó wà ń bẹ̀ àlàyé méjì ni kílẹ̀ àyà alákọ̀ọ́kọ́ òun náà ni pé ọ̀rọ̀ girlfriend so nínú ṣẹ̀ríà Ọlọ́hun Ọba àlekíọ́lá kò sí ibi tí ìgbàláyè ti wà fọkùnrin àtobìnrin ká máa jọ́ rẹ̀ ọkùnrin àtobìnrin kì í sọ̀rẹ́ wọn èé ṣe ọ̀rẹ́

ẹ̀gẹ́ ti wá sí <laughs> iná ló fà kọ́dà ó lè sọ ó lè dágbé fún ọgbẹ́ pé ńlọlé lágbájá so nítorí pé àwùjọ wa dọ̀tí wọn ò ní wọn ò pé àfẹ́sọ́nà rẹ̀ ni so wọn ò kọ̀ kí nǹkan míì kó máa ṣe kí ni kó máa ṣẹlẹ̀ so inú ìṣẹ̀rí à téèyàn bá rúbìn téèyàn bá fẹ́ fẹ́ téèyàn wá sọ pé èèyàn fẹ́ fẹ́ ẹ̀ tó sì sọ pé à òun náà ó rẹ́dì láti fẹ́ yàn so irú eléyìí nísìnyí téèyàn ṣe òun náà ń pè ní àlìkítìbà ẹ̀dí bá mi ṣe àlìkítìbà ìròyìn tó wà láàrin ni pé àdéhùn yìí tẹ́ ibi tó wájú àdéhùn yìí ń fẹ́ òun ni èyí ò lẹ́tọ̀ọ́ kẹta sí ẹ̀ẹ́lẹ́tọ̀ọ́ kẹ súnmọ́ ẹ̀ẹ́lẹ́tọ̀ọ́ kẹ fọ́ọ̀kàn ẹ̀ẹ́lẹ́tọ̀ọ́ kẹ jọ wà nílé papọ̀ ẹ̀ẹ́lẹ́tọ̀ọ́ kẹ fà á lọ bí obìnrin míì náà ló ṣe rí sí ẹnu opportunity jẹ ní ni pé ẹlòmí ò gbọdọ̀ bá a sọ̀rọ̀ báwọn mọ́ mùsùlùmí ò gbọdọ̀ lọ́lẹ́ bá báwọn kó tó wá lọ́lẹ́ bá pé lágbájá ń fẹ́ ọ nítorí pé ọ̀rọ̀ ẹni ti wà ńlẹ̀ àgbà tọrọ wọn bá tó segin ni tọrọ wọn bá tó túká síwájú kó tó di pé èèyàn lẹ́tọ̀ọ́ ẹ wá jẹun fún alákòjú ètò òfin yé wa tẹ́ẹ̀fì mọ̀ yí pé nígbàtọ̀ wípé àwọn òbí wa ń rí wa tá à ń kọjá lọ yẹn ìwé òtúmọ̀ kí wọ́n ṣe kíni wọ́n fi wọn fúnra wọn so àìmọye àwọn míì tó yẹ kí wọ́n rí pẹ̀lú ara wọn ẹ̀yìn wọ́n sì máa ń rí wọn fígbà tó fi ah, àfẹ́sọ̀rọ̀ àfẹ́sọ̀rọ̀ rẹ̀ ni àwa rí pé bọ́yọ̀ ọkùnrin nísìnyí ọkùnrin wa ṣaláìsì ìbéèrè tí màá béèrè ni pé bọ́kùnrin yẹn ṣaláìsì onísìn sóbìnrin wọn soko ẹ ṣé soko yóò ní ìní ìgò yìí lórí mi ṣé irú obìnrin onísìn tó lọ lè bá wọn lé so nǹkan tí ó jẹ́ kéèyàn lẹ́tọ̀ọ́ sí ogoro àwọn nǹkan yẹn yóò jẹ́ yóò jẹ́ kẹ́ lẹ́tọ̀ọ́ sí pé tẹ́ bá kú tẹ́ jogún rẹ̀ àbí tẹ́yìn náà bá kú jogún yín ẹ̀hìn yóò lẹ́tọ̀ọ́ sí pé tẹ́ ọkùnrin tọ́kọ̀ rẹ̀ bá kú kó sóko rẹ̀ ẹgẹ́ ti báwọn nísìn so òun náà ni kí ni òun náà ni yìgì tẹ́ wá ní nǹkan tá à ń pè ní yìgì kì í ṣe gbọ́n kàtí rí wa lásán ní tá à ń pè ní yìgì káà nǹkan tí ò le ni òun náà ni kí ọkùnrin ó sọ fún bàbá tó jẹ́ pé òun ni kí ni òun náà ni ẹni tí ó fọmọ fún un tí àbá ẹ fi ọmọ yín lágbájá fún mi kó kó kọ́lá kó mọ́ sí ẹ̀yàn kan bẹ́ kọ́lá kó mọ́ sáfà kankan bẹ́ igi ti so so ẹni tó kù ní pé sàdáàkì láàrin ọkọ àti ìyàwó láàrin wọn náà sì ni ìyàwó lónìí ọkọ lè sọ fún pé pẹ̀lú gọlọ́run ń fún ọ ó lè sọ iye rẹ̀ pé ń fún ní iye báyìí kọ́dà ó lè mọ́ di dá ilé gan kó ní àwọn fún ní sàdáàkì rẹ̀ tó bá ti

ẹni tí ọlọ́run fi àwọn sàdáàkì tí ó wà fún tó fi jáde láyé so ọ̀nà méjì ló fi sí ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé kí ó ti sọ dédé tó wọ́n fún ní sàdáàkì so ọ̀nà ẹlẹ́ẹ̀kejì náà ni pé kó mọ̀ sọ iye báyìí ni ó kàn sọ ohun tó wọ́n fún sàdáàkì kò tí ì wà fún tó fi jáde láyé so irú sàdáàkì yẹn á kà á sí gbèsè nínú àwọn nǹkan tí yẹn máa ń kọ́kọ́ yanjú síwájú ogún ni gbèsè ní lọ́rùn irú ọkùnrin bẹ́ẹ̀ tó kú yẹn so wọ́n wà kọ́kọ́ ogún rẹ̀ wọ́n kọ́kọ́ yọ sára pé gbèsè tó jẹ wọ́n fún obìnrin yẹn ní sàkíyẹ nígbà tán mọ iye rẹ̀ so tó wáyé pé wọ́n bá mọ iye rẹ̀ ńkọ́ ní máa ṣẹlẹ̀ nígbà míì nígbà tó yẹ pé wọn ò sọ pé iye báyìí ni so tí wọ́n ṣẹlẹ̀ ni pé wọ́n wo dédé sàdáàkì àwọn tí wọ́n jẹ́ kálíbà obìnrin yẹn ẹ̀ àwọn tí wọ́n jẹ́rù irọ́ obìnrin yẹn báyìí pé kí ni dédé sàdáàkì average sàdáàkì tó máa ń gbà so wọ́n wá yọ orí dédé rẹ̀ wọ́n wá yọ fún obìnrin wọ́n ti wá yọ sàrà kíyẹn fún tán gbèsè náà san yẹn kò dí ogún tiẹ̀ lọ́wọ́ so yóò tẹ̀ wá gba ogún tiẹ̀ nínú dúkìá ọkọ so mi ò lè ṣe ní ọlọ́wọ́ tààlà àlọ́. tí ẹ bá fẹ́ tí ó bá yẹ pé ìyàwó òun ló wá fún ọkọ̀ títí fún sàdáàkì. tàbí ìyàwó yẹn ló kú ọkọ̀ títí fún sàdáàkì rẹ̀ so gbèsè náà ni inú àwọn tó jẹ obìnrin yẹn gbèsè ni ọkọ ó san ẹ̀ wọ́n dà papọ̀ mọ́ ogún rẹ̀ wọ́n kẹ́tọ́ wá rí i pé wọ́n pin ó lè jẹ́ pé ọkọ náà wà nínú àwọn tí ó jogún ẹ̀ so àmọ́ ó kọ́kọ́ dá gbèsè ń padà ná pé ah, àtàdá àti rẹ̀ nísìnyí tí ìfún òun ní so tán bá wá kó ogún rẹ̀ jọ tán ẹ̀ wọ́n dẹ̀ wá pin láàrin àwọn tí wọ́n jogún rẹ̀ tán bá ń bẹ láyé àwọn tán bẹ ń gbà yẹn fún jogún rẹ̀ náà. Ah. tó bá jẹ́ fi ó lè jẹ́ owó àbí nǹkan tó wà valuable nǹkan tó bá ti ní value ẹ̀ẹ́n òun náà lè máa fi ṣe sàdáàkì ó lè má jẹ́ owó ó lè jẹ́ mọ́tò ẹ̀ẹ́n ó lè jẹ́ aṣọ ó lè jẹ́ ilé ó lè jẹ́ bàtà ó lè jẹ́ tírà ẹ̀ẹ́n so gbogbo àwọn nǹkan tó bá ti ní value tó níye lórí òun ni nǹkan tó máa fi ṣe sàdáàkì kọ́dà èèyàn lè fi ntí èèyàn lè fi ẹ̀kọ́ kéèyàn fi sàdáàkì yá obìnrin yìí ó ń kọ ní alukur'an ẹ̀ẹ́n ó lè jẹ́ sàdáàkì nítorí pé àti nígbà yà nàbí sallallahu alaihi wasallam nígbà tí arábìnrin kan fẹ́ fẹ́ alákùnrin kan fẹ́ fẹ́ obìnrin ẹ ànábì wa ní kí ló ní tóbi sàdáàkì ó ní òun ní kankan ju aṣọ òun ọrùn yìí lọ ànábì ní aṣọ òun rẹ̀ èyí tó bá pín sí méjì kò wúlò fún ọ kò sì ní wúlò fún obìnrin lọ́ọ̀lẹ́ wà kankan kọ́dà bó jẹ́ òkà onírin òkà tí èsè gold lọ́ọ̀lẹ́ wà ó lóun ti wá òun ò rí ànábì sallallahu alaihi wasallam ní alimaka ṣe min anabi ni zawai suka ha bí màmá akamina alukur'an anabi ni mo fi fún ọ pẹ̀lú wọn bá tó hàn bí alukur'an yẹn so yaani yóò wá lọ lé sékìnì yóò fi kọ obìnrin òun náà so eléyìí náà èèyàn lè fi sékìnì èèyàn lè fi ṣe sàdáàkì náà aleykum salaam tó lọ́tọ̀. Nah náà pé tọ́kùnrin bá tọ́kùnrin bá ti dọ̀dọ̀ bàbá ọkọ sẹ́rí àwọn kankan bẹ ní bẹnu àṣà wa yìí tó yẹ ká o sẹ́rí alọ̀lẹ̀ tọrọ sọ́mọ́ ń sọ̀rọ̀ tí alọ̀lẹ̀ tọrọ yẹn tá a bá wò dáadáa a rí i pé kò túmọ̀ ìgì o ẹ̀ẹ́n àti lọ́lẹ̀ tọ̀rọ̀ kọ́ra àti múwèé lọ kọ́ra àwọn ti múwèé wá gbogbo eléyìí lásán bí kíní lásán ni o wọn ò sí bí àsàrà nítorí pé àìmọye àwọn míì tí wọ́n ti lọ́lẹ̀ tọ̀rọ̀ báwọn àtàn torí pé ogun ẹ̀tún dàrú ni wà tó fẹ́ra wọn so àtìlétọ̀ láti láwà ló ṣẹlẹ̀ ni so àsàrà sán leléyìn ìta àgbàlérò ni pé kéèyàn ó lọ́lẹ̀ báwọn báwọn báyìí pé mo fẹ́ ọmọ yín mo sì fi fún ọ ẹ ti báwọn nísìn so tó bá ti wá fi fún yàn bá yẹn tó jẹ́ pé ìgì ti so kéèyàn ó ti jẹ́ kí bàbá ọmọ ṣe sọ ìgì ẹ̀ẹ́n òun náà ni ó ti so yẹn so ẹ̀sàdá àti ló wá kù téyàn fún obìnrin iná àwọn sọ pé sàdá àti obìnrin ló ní ẹ̀tọ́ rẹ̀ ni wọ́n jọ negotiate pẹ̀lú ọkọ rẹ̀ ni tó bá ti jọ sọ pẹ̀lú ọkọ pé yé báyìí nígbà kí ó bá ti fẹnu kò lórí ẹ̀ so tó bá wọlé fún gbogbo ẹ tó bá sì wọlé fún bẹ́ẹ̀ ọ̀rọ̀ olè má sì ní nǹkan kan gan pé ah mo promise yẹ iye báyìí ní báyìí ẹ̀sẹ̀ ti kíní kan ti ń bọ̀ wá ni àbí tí kaba ìbá ti bọ́ sí báyìí fún sàdá àti rẹ̀ wọ́n ti lẹ́tọ̀ọ́ síra wọn ẹgẹ́ ti báwọn nísìn wọ́n ti lẹ́tọ̀ọ́ síra wọn láti lájọṣepọ̀ pẹ̀lú ara wọn báwọn so ìgbàgbígbà tó bá ti lówó rẹ̀ yóò fún ní àlàáfíà ń sọ pé tí ò bá padà rí fún mọ́tò fi jáde láyé gan wọ́n yọ nínú ogun rẹ̀ kéékèèké ní ọ̀wá ọ̀tàlá. mo ti yọ̀ǹda rẹ̀ fún ọ mo ti fún ọ kó mo jẹ́ ìyàwó rẹ̀ tí wọ́n lé ẹ̀tọ́ síra kò kìí ṣe pé títọrọ tán máa ń sọ pé adéwà tọrọ àti wàá dúpẹ́ nítorí pé ẹ̀hẹ́ ìbẹ̀rẹ̀ wọ́n tún wá padà nítorí pé a máa ń padà rí i pé wọ́n tún padà máa ń dúró di ọjọ́ kan tí wọ́n láwọn so yìí so ó túmọ̀ pé yìí kọ́ ló so lálàkọ́kọ́ ẹ̀hẹ́ ìjọba ti ṣe ohun tó bá ti ba ti lóhun fi kún so tó bá fẹ́ ṣe àjẹsọpọ̀ tán wá ní bífọ́ ọgbà yẹn kò ní jẹ́ pé kò ní ní ìtumọ̀ kò ní dàgẹ́ bí zina wallahu ta'ala a'lam subhanakallah alhamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk